لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين على أوانتي أتكاسي وجو للعقاص آداب وسنن شرعها الرسول صلى الله عليه وسلم جدير بالمسلم التأدب بها لما فيها من الخير العظيم مما تسين الله ويقع الله وسنة إذا نبوى محمد صلى الله عليه وسلم في الليلة واو أوسي وعدا kí gbogbo mùsùlùmí kí a mọ àwọn ẹ̀kọ́ àwọn súnnà wọ̀nyí ká sì máa lò wọ́n lima fiha min al-khayr al-azim torí pé ń bí ń ṣiṣe bẹ́ẹ̀ òòrè tó pọ̀ lọ́wọ́ à ń bẹ̀ fún wa o. al àwọn àǹfààní tá a wá rí mú ní ní àwọn nǹkan afá ní àwọn ẹ̀kọ́ àwọn aládàbí àwọn súnnà ìtànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹni ọba sín abẹ́ni wọn bá sín níbi tí òun náà bá wà lẹ́gbẹ̀ẹ́ ni ó sín. alúùlà alákọ̀ọ́kọ́ استحباب قول يرحمك الله للعاطف إذا حمد الله من كل من سمعه إن سنة النبي تنلادا مستحب ní tá a bá ṣe tá a tún gba aládá ń bẹ pẹ̀lú òun ni ká pé yarhamukallah kásàdúrà fẹni ọba sín lópin ìgbà tóun náà bá ṣe ń kọ́ yẹ kí ló yẹ kóun ó ṣe òun ni pé alhamdulillah ìdá hamidallah àfẹni ó sín tó dúpẹ́ fọlọ́run ọ̀dà làádá ń káwa náà wí fún un pé yarhamukallah mẹ̀kúlì máa ń sẹ̀mí àwò àfààní gbogbo ẹni ọba gbọ́ sínsín òjìnà tó ń tọ̀hún ni o ó súnmọ́ ni o mẹ́jẹ̀mú rẹ̀ ní pé ṣé ọgbọ́ ọmọ ẹni ó sìn o ọmọ rí o sọ ságbọ́ o sì gbọ́ alhamdulillah ọ̀dà kò wí bẹ́ẹ̀ fún un pé yarhamukallah kẹ o yọ sànú rẹ o. الثانية الاتج أنه إذا لم يحمد الله فلا يقال له ذلك أما من سنة نو أن يوباسين تيوكي الحمد لله وما كي يرحمك الله على ونتا في قرى ولقن إسلام نور bàbá wa kí a ẹ ṣe gbọ́ tí mo sín alhamdulillah bàbá dìgbà mi òun náà mà ànábì náà ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ànábì náà ni wọ́n bá tún tí ò dúpẹ́ fọlọ́ òun náà ìsáàbù ká pé yarhamukallah kàmílẹ́ iná nù súnà ẹni tí ọba rí i pé ẹnìkan sín lẹ́gbẹ̀ẹ́ òun àṣàdúrà fún òun wá sín adákẹ́ òun náà wò bákan àbíkọ́jẹ́ sọ̀rọ̀ jáde àwọn àti ẹ má bínú o ànábì lọ́lẹ́ ni tí ọba mọ orí ọlọ́run bí kó sinmi rọrùn tí ó ṣe alihamudulilayi àyíké alihamudulilayi fún ẹni bẹ́ẹ̀ bọ́yọ́ lọ́wọ́ àpò náà kẹ́kọ̀ọ́ láti bẹ̀ ọba dìgbà míì bóun náà bá wá sí yọ ọmọ pé yẹn máa ṣe alihamudulilayi àyàfi kan tí ń bẹ eléyìí látara yà lọ́bẹ̀ òun lẹni tí ń kírun lọ́wọ́ kó sìn àtìmọ̀ pé bàbá wà lórí irun àìbáyàn sọ̀rọ̀ àìsọ̀rọ̀ sí yẹn sì sọ̀rọ̀ sí ẹ̀yìn dáhùn lórí irun kí wàá lè dájọ́ sẹ̀rí àmì tuntun pẹ̀lú ìgbéyàn máa wí àti ìta máa wí fún ọ̀rẹ́ ni tó sin kọ́dọ̀ wà lórí irun òpin kọ́ ọmọ alihamudulilayi lápẹ̀jáde ìlú náà kódé èèyàn ń kírun lọ́wọ́ kò dí kó dúpẹ́ fọlọ́run fọlọ́run ni ó sí ní ìrọ̀rùn ni ó ti ń kírun náà kò ní ah, alhamdulillah ìwọ́n tó wá gbọ́ bẹ́ẹ̀ ọ̀wá wo ìyá wọn ń kírun lọ́wọ́ ìwọ gbọ́dọ̀ pé yarhamukallah ọ̀n bá a sọ̀rọ̀ nù o torí yarhamukallah wo níbi kó náà tó dá ọlọ́run pé yahdikumullah wa yuslih bá a ẹ̀yìn là ní sèwọ̀n mo rò pé ẹni tí ń sin ìwọ ṣe alihamudulilayi kọ́dà bọ́ wà ní orí ìrun àmọ́ àwa tá a wá gbọ́ nígbà tó ti wà lórí ìrun rẹ̀ àní máa wí tí ó tún nẹ́sẹ̀sìtéèjì kí wọn náà tún dá wa lóhùn pẹ̀lú pé yarhamukumullah yahdikumullahu wa yuslih balakum ẹnu àyàfi tó wà ń bẹ̀ ní. àtúrà lè ẹlẹ́kẹta. أن الله يحب العطاء لأنه يكون نتيجة للنشاط والخفة آه ìmọ̀ ọlọ́run dùn bọ́lọ́n bá lẹ́yìn orí sínsín kò sí kò rí sín lálàáfíà ẹ dákun jẹ máa pè ẹjẹ a máa mọ orí ọlọ́run kò sórí ọlọ́run tó kéré ẹlòmíín lo days lọ sí tòun ní a òdìgbọ́n bá sìn òdìgbọ́n bá gbẹgẹ́ ni tí wọ́n bá sin o ẹ máa lọ béèrè tí wọ́n bá sọ operation tí wọ́n fẹ́ lò mí wọn ni ẹ lè ti gbé wọn o tí wọ́n ti sin àti kéèyàn ó sin àpẹẹrẹ orí àpẹẹrẹ àlàáfíà ni èèyàn tiẹ̀ ń sin nírọ̀rùn náà á máa dúpẹ́ fọlọ́run o máa dúpẹ́ fọlọ́run o àlùfáà ni ló fi wú ọlọ́run ọlọ́run bá rí ẹ̀dá rẹ̀ kálàáfíà ń bẹ fún nírọ̀rùn bá kálàáfíà dé bá torí ń rí sísinsin nírọ̀rùn inú orí ọlọ́run tó yá máa dúpẹ́ yìí o. الرابعة الأكمي استحباب تغطية الوجه بالثوب أو اليد أو المنديل عند العطاس inú tí ànábì tó ṣe ní ládàbí ẹ̀kọ́ fún wa sallallahu alaihi wasallam tó ṣe ní ládàbí yẹn bá ṣe é pẹ̀lú àníyàn pé wọ́n làǹdàbí máa ṣe é náà ṣe ọgbà ládàbí ó sì tún bá láàfin àwa fún wa àtàwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀nà bá a bá sín bọ́wọ́ ni bí ankachiifi wa ni bí aṣọ kan ni ká wá ká fi kọ́va ojú àti mú àtẹnu wa àti nínú lànà nẹ́bí ni sọlọ́lá ọ̀sọ̀lọ́ nǹkanì tí ń sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóde òtún ní ìfìkẹ́ kó bá ti ẹlòmíì ebi náà nígbà covid dé wọn ní a máa sin ká àfi ká máa gbé e, ká máa sin sí apá wa ntọ́ba jáde mọ́jọ lọ́dọ̀ ẹlòmíì náà nù lánàbí ti ṣáájú wọn ní lólélẹ́gbẹ̀rún ọdún sallallahu alayhi wa sallam torí náà ẹ̀dá pẹ̀lú ẹlẹ́ iná o inú àwọn ẹ̀kọ́ ládàbí àti sunna ẹ̀mí ọba sìn. الخامسة الكريم كراهة رفع الصوت عند العطاس makoro ìlòǹtí akọni kọdá kọdá sẹ́yìn ọwọ asin kọ máa fi dẹ́rù bá gbogbo ẹ̀jẹ̀ ń bẹ ní nídòkó pẹ̀lú rẹ ẹlòmíì ọmọ ọmọ yọ wá kígbe pẹ̀lú sínsín èyí tó dáa òní pé kọ́dà kó try as much as possible kó díje ni sáwùndì tí ó jáde lè sínsìn kó dínkù kọ́ mọ níwọ̀n bá èdè torí ìrìn tí wọ́n á sọ yóò di drama tí wọ́n ìsìn ẹlòmíọ́ wà yóò tún fi halẹ̀ kún kọ̀dá o kọ̀dá fún mùsùlùmí o gbọ́lọ́dọ̀ lọ tó ṣe wá mùsùlùmí o kan gẹ́gẹ́ bí n ta wí níjẹta kò sí ní tí ọlọ́run àtàlẹ́bí òkè lànà lélẹ̀ fún wa kò sí nínú ẹ̀sìn ní ìbẹ́ o pé kọ́dà bẹ́ẹ̀ bá sín kọ́dà bẹ́ẹ̀ bá sín lẹ́gbẹ̀ẹ́ yín kọ́dà ìwọ tí o sin tí wọ́n ṣàdúrà fún ọ nǹkan báyìí ìwọ náà wí padà dúpẹ́lọ́dọ̀ ọlọ́run ìwà tó ti fọ̀nà yìí mà wá lọ́mọdé ara padà sí ibú gbàǹdó tí ì fi mà ìwà pátá fọ̀nà náà mọ̀ ọ́ هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم